èhé èhé èhé ẹ̀kọ́ àtàrà ọgbọ̀n ẹ̀yìn tí ẹ̀ ń wò wá ẹ ojúmọ́ ojúmọ́ ayọ̀ òun náà ni ó mọ̀ wá ọ̀dẹ̀ òdòbí ẹ mọ́ gbàgbé àti wà lọ́dọ̀ ìyá wa Kudirat omi alájù ibẹ̀ náà ni a wà ní ọjọ́ tuntun ní ẹ mọ́ gbàgbé òní lọ́jọ́ ajé àwa sọ́dọ̀ ìyá torí àwọn èèyàn ń pè wá ẹ dákun ṣé àní padà sọ́dọ̀ ìyá ni kíní kan ọ̀dà á padà sọ́dọ̀ ìyá tòró ni lọ́jọ́ ajé ẹ ká gbọ́ nǹkan tí ìyá tiẹ̀ bá bọ̀ torí ìyá wọn lọ́rìn àjò pé ìyá sọ pé ọmọ mi làwọn wípé àwọn lè lọ́nú omi ìyá ẹ̀sẹ̀ dé láti inú omi fún ìpàdé tí wọ́n lọ ṣe torí gbogbo àwọn ọmọ nàìjíríà náà rẹ̀ ti lọ torí àwa olólùfẹ́ alájà Kudirat Omi Alájù torí wọn ni wọ́n ṣe lọ ìrìn àjò ẹ ìyá wa ti wá dé báyìí ẹ kí ni ìyá bá bọ̀ ẹ kí ni olúwẹ̀rí kí ni yèyé o kí ni ó sọ ẹ kí ni ó sọ mọ́mọ́ ẹ bá mi kí gbogbo àwọn tó ń wò wá káàkiri gbogbo àgbáláyé. mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí olódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé mo kí yín lónìí o hmm. mo kí ẹ̀yin gbarún ọlẹ tẹwà lótùfẹ mo kí yín lónìí mo wá kí gbogbo ẹ̀yin ènìyàn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wa dínú tẹ́ ń wò wá mo kí gbogbo yín o òní ni ọjọ́ ajé hmm. ajé òkúkúlù sọ̀nìsọ̀bùjì àfilé hmm. wa ṣe bùgbé àṣẹ nǹkan tí a rí bábọ̀ bá ṣe lọ náà torí mọ́mọ́ ẹ ti ọkọ bá mi ṣàdúrà fún gbogbo àwọn ọmọ nàìjíríà tó ń wò wá ẹ ń gbóni lọ́jọ́ ajé kárajé jẹ kárajé mu kárajé bùnà kájé wà lápò wa kó wà ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn tó ń wò wá ni. ẹ mo júbà ọlọ́run mojúbọ olódùmarè. ìbáṣẹ. ìbá gbogbo ẹ̀yin aláwìroko ìbá aláwìrodò. Mm-hmm. ìbá gbogbo ẹ̀yin tó ṣe pé àṣẹ ọjọ́ òní wà ní ẹnu yín. Mm-hmm. mojúbà yín lónìí o. àṣẹ o. lájọ ṣe ṣe fún wa torí mm-hmm. àdáṣe ní òun mọ̀ bàbúdọ̀ wọn ni. mojúbà ti yọ ọjọ́ mojúbà ti wọ òun. mojúbà gbogbo yín lónìí o. ẹgbẹ́ ọ̀gá àgbà kò bí yẹpẹlẹ̀. atẹ́lẹsìn kò lójú atorí ẹni tí ò sùn sí. Hmm. mojúbà rẹ lónìí o. àṣẹ o. ọ̀tún sẹ̀gẹ̀sẹ̀ olóòyè àrùn àwẹ̀lẹ̀ tán kó tó wọ ẹmọ ẹ̀wọ̀ra yín o gbogbo ẹ̀yin alágbára ayé ìbá gbogbo ẹ̀yin gbarúmọlẹ̀ tẹwà lótùfẹ́ ojúbà gbogbo yín lónìí ẹjọ́ ṣe ṣe fún wa torí àdáṣe ní ìhun ọba gbúdọ̀ mu bẹ́ẹ̀ni mo kí gbogbo ẹ̀yin olólùgbọ́ wa tẹ̀ ń gbọ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń bá wa ká lọ mo kí gbogbo yín pátápátá gbogbo ọmọ nàìjíríà gbogbo ẹ̀yin tẹ̀ lókè òkun gbogbo ẹ̀yin tẹ̀ fi bíkíbíkí tó wù kẹ́ fi ṣe gbùgbé mo kí gbogbo yín lónìí òní ọjọ́ ajé ẹ̀rọ ẹ lọ́wọ́ ni ẹ̀ níní lọ́rùn àṣẹ ilé yìí ṣe bùgbé torí èèyàn tó láyé lọ́rùn ló jẹ gbèsè bẹ́ẹ̀ ni ẹ̀ ní jẹ gbèsè ẹ̀ ní jì sọ́fún àṣẹ gbogbo ayé ò nílùú fún àṣẹ òní ọjọ́ ajé mm-hmm. ajé wọlé tọ̀ ní àṣẹ ajé wọlé tọ̀ ní àṣẹ ajé gidi àṣẹ ìfọkàntẹ̀ àwọlé tọ̀ ní àṣẹ ẹ̀ẹ́rájé náà náà ẹ̀fàjé pè náà ní sẹ́yìn láti tọwọ́ bá owó ńlá lálẹ́ mọ̀ yọ jáde látòní lọ gbogbo tá a tọrọ lónìí yóò rí bẹ́ẹ̀ fún wa. àṣẹ àṣẹ gbogbo àwọn olólùgbọ́ hmm. àtẹ̀yìn tẹ̀ ń gbé wa síta hmm. gbogbo wa pátápátá àárá jẹ́ náà. àṣẹ àṣẹ ọjọ́ ajé hmm. ajé ńláńláńlá torówó ńláńlá máa fi ra màlúù bẹ́ẹ̀ni owó ńláńláńlá ni ó mọ̀ bá yín dé àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ hmm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àṣẹ o àṣẹ àṣẹ òkú ènìyàn bẹ́ẹ̀ni ajé ọ̀nà ló wà fi lé wa ṣe gbogbo àṣẹ ajé ìrọ̀rùn àṣẹ àṣẹ àṣẹ tútù là ń gbálé olúwẹrí tútù báyìí láàárọ̀ kí tútù báyìí láàárọ̀ bàbá ilé olúwẹrí ò kí ń gbóná bẹ́ẹ̀ni àṣẹ o àṣẹ àṣẹ o àṣẹ àṣẹ àṣẹ pé pé pé ètò ti wí kárò rọ̀ mọ́ ẹ gbọ́ mi ìyá wa ti wúre èrè tí wọ́n wú lónìí ó gbọ́dọ̀ ṣẹ ni kóṣẹkóṣẹ ni o yóò ṣe adúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àṣẹ ẹ ṣe àṣẹ ẹ ṣe àṣẹ ìyá ti ṣàdúrà ẹ ṣe àṣẹ ẹ ṣe àṣẹ ẹ ṣe àṣẹ màmá ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ dé ẹ káàbọ̀ fún ìrìn àjò tẹ́ ẹ lọ mọ̀mọ́ fáfàní àwọn tó ń wò wá ìrìn àjò owó gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ lọ náà fẹ́ kí gbogbo àwọn ọmọ nàìjíríà kí wọ́n gbọ́. ẹ ṣeun adúpẹ́ a lọ ìrìn àjò lọ sí alẹ́ odò a lọ bá olúwẹ̀rí ṣèpàdé a lọ bá wọn ṣèpàdé ni òyìnbó máa ń rí bẹ́ẹ̀ bí ẹ̀kọ́ kọ̀ọ̀kan bí ẹ̀kọ́ kọ̀ọ̀kan Hmm. lẹ́ẹ̀rin oṣù mélòó lẹ́ẹ̀rin oṣù pa bíi mẹ́ta hmm. la máa ń yọ síbẹ̀ hmm. tá a bá sì ti lọ báyìí a máa rí oore kó bọ̀ wálé fún àǹfààní ẹni tó bá fẹ́ a sì tún máa ń ṣàdúrà fún orílẹ̀-èdè a sì tún máa ń ṣàdúrà fáwọn mọ̀yànmọ̀yàn ènìyàn àwọn kọ̀ọ̀kan tí wọ́n kóṣẹ́ wọn lé wa lọ́wọ́ tí wọ́n ní ẹ dákun ẹ bá wa ṣe báyìí ọ̀rọ̀ àwọn a gbúdọ̀ lọ síbẹ̀ ká lọ bá wọn ṣe níwèé ìgbélú hmm. ẹni tí ò ráyé jẹ hmm. gbogbo ẹ̀ tá a bá ti ṣe àwa lọ parí ẹ̀ sínú odò hmm. kíláàsì ní ká lọ bẹ̀ a gbọ́dọ̀ lọ sọ pé tòun kan báyìí ni o ẹ̀yin ọmọ aráyé o gbogbo ẹ̀yin ọmọ adarí run tẹ́ ẹ wà lórí èpẹ̀ torí kan náà tó dáyé olórí omi ló gbé sí. bẹ́ẹ̀ni so abẹ́ gbogbo wa pátápátá orí odò la wà hmm. a gbúdọ̀ sọ pé ká gbórí ilẹ̀ ṣeun rere hmm, bẹ́ẹ̀ ni torí rẹ̀ tá a fi lọ hmm. a mọ̀ pé lílọ tá a lọ báyìí dídé tá a dé báyìí àbọ̀ wa àbọ̀ rẹ̀ ni ó nígbà pé èèyàn lọ mọ́kà ó dé tí àlùbáríkà wà lára rẹ̀ bẹ́ẹ̀ náà ní báyìí ẹni tá a bá súre fún báyìí bẹ́ẹ̀ ni yóò rí ẹni tá a bá bu ajé fún bẹ́ẹ̀ ni yóò rí torí àṣẹ tá a gbé bọ̀ láti inú odò ó wà lára wa báyìí lọ́wọ́lọ́wọ́ <laughs> gbogbo ẹni tá a bá sọ fún pé bí ó ṣe rí nìyí bí ò rí bẹ́ẹ̀ ni. Hmm. torí náà gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa nílé lóko ẹ hmm. kú oríire ọjọ́ òní hmm. ẹ bá láǹfààní àti gbọ́ wa. ẹ wo ẹ kíra yín kú oríire gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ìyá wa ẹsẹ̀ dé àwọn àti olúwẹrí ẹ̀ṣẹ̀ṣẹ̀ pàdédé ni wọ́n ẹ̀ṣẹ̀ ti ìpàdédé ni ẹgbọ́n mi ẹ kúra yín kú oríire wọn láwọn táwọn bá fi ẹnu wọn ṣe àṣẹ sí lónìí wọ́n ní yóò rí bẹ́ẹ̀ ẹ wò gbogbo ẹ̀yin tí wọ́n ti ṣàdúrà fún tọ̀hún ti ṣàṣẹ ọjọ́ ètè sí àṣẹ kó lè rí bẹ́ẹ̀ kó lè ṣe bẹ́ẹ̀ ìyá wa mọ̀ ti dé ìyá ẹ kí wá ni ẹ kí lẹ ní fún àwọn ọmọ nàìjíríà tó ń wò wá kí ni yèyé kí ni wọ́n ní kẹ́ fi tọrẹ fún gbogbo àwọn tó ń wò wá gbogbo ẹlòmíì wà tó jẹ́ pé ó rí pọ́rọ̀ òun kù díẹ̀ káàtó hmm. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti lájé ẹ ṣàdúrà nídìí ajé yín lẹ́nu. Hmm. màmá ẹni sùúrù gbogbo àwọn tán bá ní ajé kán ṣàdúrà nídìí ajé wọn lónìí. tán hmm. bá ti wá ṣàdúrà yẹn kán fi máàkì nǹkan kan bí ó rí bẹ́ẹ̀ bí ò ní rí bẹ́ẹ̀ káwò. gbogbo ẹni tó bá wá ti ṣe ajé múra báyìí kẹ̀ ṣe ajé kan ṣe ajé ìdarí bọ̀ tá a dé yìí nǹkan tí ẹ bá wá rí bẹ̀ kẹ́ ṣàlàyé hmm. ẹni tí ò bá àti ìbò ajé hmm. kó múra báyìí kó bo ajé hmm. nínú gbogbo àdúrà tá a gbé bọ̀ láti bẹ̀ tá a bá fi ṣàdúrà fún tá a fi súre ajé fún kó o náà mọ wo nǹkan tọrọ òun ó rí. ká máa wo nǹkan tọrọ rẹ máa rí. ẹni tó ò bá sì tí ì olókun ẹ tí ò tí ì olókun ẹ tó mọ̀ pé òun fún ara òun Hmm. ọlẹ́gbẹ́ lòun hmm. tí ò tí bọ ẹgbẹ́ hmm. tí ò tí bọ olókun ẹ̀ tó bá ṣe ní àsìkò ìsìn mm-hmm. kó bẹ kó máa fi sun kankan kó wá fi máàkì kankan kó wá fi kọ déètì kalẹ̀ bó bá ṣe rí kó pè mí kó sọ fún mi pé bó ṣe rí ó dáa ṣe mọ̀mọ́ àwọn tó wà ló òyìnbó tí wọn ò tí ì ní ajé tí wọn ò tí ì ṣe ajé wọn mọ̀mọ́ tó bá pè yín ẹ lè bá wọn ṣe ajé ẹ lè bá wọn bọ ajé wọn ìgbé ajé tó jẹ́ tìlú òyìnbó tó wà lọ́dọ̀ mi hmm. kì í ṣe kékeré bẹ́ẹ̀ ni tá a máa tanná sí tí náà ò sì ní kú hmm. tá a máa tanná sí. iná máa wà nídìí ẹ̀ náà yẹn ò ní kú hmm. torí pé ọlọ́run ò ní pa náà ràwọ̀ wa. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. tán bá tán bá wà níbẹ̀ tán pè wá pé ah, ẹ bá wa ṣàdúrà fàájé à á ṣe fún wọn ẹ bá wa ṣẹ́ ajé àwọn ti ní bí ìgbèyàn ti ní ìpín àtẹ̀yàn rẹ̀ ni tó bá ṣẹ́ ajé torí pé ajé yẹn òun kò ní fẹ́ kébi pa òun hmm. kò sì ní febi pa tọkùn rẹ̀ ó ti mọ̀ pé tẹ́bi bá pa òun tẹ́bi bá pa tọkùn ebi á pa òun hmm. so mi ì gbọ́ rí kán léèyàn ṣe ajé kò hmm. wá rájé tẹ bá ṣe ajé tẹ bá ti rájé ẹ bèrè ibi tán ti ṣe ajé fún yín o torí èyàn ò ní ṣe ajé kó tún ráhùn mọ́ èyàn ò ní ṣe ajé kó tún mọ̀ ìyà mọ́ èyàn ò ní ṣe ajé kó lóun bá gàdìgàdì kiri ayé mọ́ kọ́rọ̀ òun ò lójútùú gbogbo ọ̀nà tọ́rọ̀ rẹ̀ ó fi lójútùú ni ó mọ̀ jáde sí i ẹni hmm. tí ó bá ṣe ajé àbí tó bá ń bọ ajé lóòrèkóòrè hmm. yóò yàtọ̀ sí tàwọn kan ọ̀rọ̀ rẹ̀ ó máa yá ju tayé lọ hmm. ó ní mo ṣe rọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi léni tẹ́ ń wò mí ẹni tí ò báyìí tí ní ajé nínú kò sí ajé ẹni tí ò bá wá tí bọ ajé ó ṣègbìyànjú kò bọ ajé tó bá ti bọ ajé kẹ máa wo nǹkan tí ó mọ ṣẹlẹ̀ hmm. ẹ ní sí lára àwọn tí ó mọ ráhùn hmm. ó sì léwu kí gbogbo ẹ̀ á tó hmm. ìrọ̀rùn ni tí yóò mọ jẹ́. ó dà ẹ ṣeun mọ̀mọ́ wa mọ̀mọ́ ẹ mẹ́sẹ̀gì ti pọ̀ ń bí àwọn èèyàn ń béèrè wọ́n ní ṣe mọ́tò ń lẹ wọ̀ lọ ọ̀dọ̀ olúwẹ̀rí ni àní báwo lẹ ṣe dé ọ̀dọ̀ olúwẹ̀rí. wọ́n ti sọ fún yín pé kò sí omi tí mi ò lè wọ̀. pé kò sí omi tẹ́ Hmm. tí o sì ṣe gbogbo ènìyàn ló lè débẹ̀. Hmm. tí o ṣe gbogbo èèyàn ló lè débẹ̀. èèyàn lọ́nà fún lórí ọ̀fẹ́ hmm. àti wọ̀bẹ̀ ẹni tí ọlọ́run bá fún lágbára omi òun ló lè bómi sọ̀rọ̀ òun ló sì lè bómi múlẹ̀ ẹni tí ò bá fún lágbára rẹ̀ tó bá dánwò ó parí nìyẹn. so ìgbà tá a lọ àníjì àti wọ mọ́tò.

ṣùgbọ́n ẹ̀ lè rí wa mọ́. Hmm. bàtà máa jáde inú omi ni kò sí tá lè gbé jáde fún yín láti. kò sí tẹ́ ẹ̀ lè gbé jáde fún yàn. ká lọ mú nǹkan fún yín hmm. bó ṣe lè wù kí nǹkan yẹn ṣe fún yàn tó kó le tó hmm. tá a bá lọ bẹ̀ lọ mú pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò di fúfúyẹ́. mọ̀mọ́ tí ọ̀nà yẹn bá tiẹ̀ wá dàrú tó bá ní mọ̀mọ́ o ẹ dákun ẹ bá mi lọ́dọ̀ olúwẹ̀rì ẹ bá mi gba nǹkan báyìí wà mọ̀mọ́ ọjọ́ ṣeé ṣe. ṣe báwọn tó wà lórí èpẹ̀ ní dọ̀rọ̀ ara wọn títò rẹ̀ inú omi wà nínú omi hmm. olúwẹrí olókun sẹmí adé hmm. àwọn máa ń to ọ̀rọ̀ èèyàn ni hmm. wọ́n máa ń to ẹni tọ́rọ̀ rẹ̀ bá dàrú gangan tó mhm. bá lọ síbẹ̀ wọ́n á tó fún un wọ́n á tó fún un wọ́n á dẹ̀ fún un ní nǹkan tó jẹ́ pé òun ló mọ̀ fi dúpẹ́ láíláíláí òun ni tán bá fún wa lọ́ta ẹyọ kan ọ̀ta ẹyọ kan tá bá fi sínú ìkòkò yóò sì mọ bímọ sí i yóò sì mọ di púpọ̀. yóò máa bí sí yóò máa rẹ̀ sí. yóò sì mọ di púpọ̀. àṣẹ tó pọ̀ wà nínú omi. àṣẹ tó pọ̀ wà nínú omi. Hmm. ó fẹ́ mọ̀ sí tí òṣomi tí náà fi ṣe. Hmm bí irin ó tiẹ̀ padà di irin náà. bẹ́ẹ̀ni omi wà lára omi wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. bí ilé ò bá jẹ́ gbígbé hmm. omi gbúdọ̀ wà lára nǹkan tó fi ṣe. bẹ́ẹ̀ ni bàbá mọ́mọ́. irin bó ṣe le tó ṣe bí ò bá di irin hmm. omi gbúdọ̀ wà lára nǹkan tó fi hmm. ṣe. èmi ò rí nǹkan tí wọ́n pilẹ̀ nílé ayé Hmm. tí ò ní jẹ omi ẹ wo ni. tán fi ń kọ́lé ṣe nínú odò náà ti ń wà. bẹ́ẹ̀ ni. ẹ ẹ wo lulẹ̀ aláràbarà tán bá kọ́. Hmm. kí ni tómi ò ní ṣe níbẹ̀. Hmm. àwa ẹ̀dá gan tá n káàkiri ṣáà nídìí omi. a nídìí ẹ̀. ká lè rìn láì romi. kò ṣeé ṣe. bẹ́ẹ̀ yóò bá wá sí lọ́ọ̀ náà só lè sìn láì romi. kò ṣeé ṣe. kódà bẹ́ẹ̀ yóò bá bá wa tún wá sí ìṣẹ̀sí wa náà ṣáà lè ṣe láì romi ni. kò ṣeé ṣe wọn. nígbà tó tiẹ̀ jẹ́ pé omi lèmi omi alájù fi ń ṣèwòsàn faráyé. omi làbùwẹ̀ omi làbùmú ẹnìkan kì í gbómi ṣọ̀tá ó dà ẹ ṣe mọ̀mọ́ eléyìí sọ wípé mọ̀mọ́ ẹ dákun tí èèyàn bá ń wá ọmọ báwo lèèyàn ṣe lè ṣe téèyàn fi lè rí ọmọ pé ṣé yèyé lè fúnyàn lọ́mọ tí ò dẹ̀ ní ní wàhálà nú. ẹ ṣe mo dúpẹ́ ṣe rí ọ̀nà tí èèyàn fi nípa tọ̀rọ̀ ọlọ́mọdé yèyé lè ṣe àmọ́ elédùnmarè ló ń ṣe ọmọ fún ọba tó tóbi nìkan ló ń ṣe ọmọ àwọn kankan ti wá wà tẹ́lòmíì ti ṣàfọwọ́fà ó ti mọ̀ lọ́kàn ara rẹ̀ kó o ti ṣàfọwọ́fà ẹni tó ní nǹkan mẹ́ta lára bẹ́ẹ̀ tó jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta ìlòpọ̀ múlẹ́rọ tó lè fi bímọ hmm. tó sì mọ̀ mọ̀ lọ́kàn ara rẹ̀ kóun ti yan ẹyọ kan dànù hmm. tí àrò mẹ́ta ò pé nínú ara rẹ̀ bẹ́ẹ̀ni tó bá wá ní olówẹ̀rí ló lè fún un lọ́mọ hmm. ṣé ń gbọ́ mi tàbí olókun ló lè gbọ́mọ sí ń lára tàbí ọ̀ṣun ló lè fún un lọ́mọ ẹ dákun ẹyọ kan tó yin igi níbẹ̀ tóun fọwọ́ ara rẹ̀ ṣe dànù báwo ló ṣe fẹ́ ṣe ṣé ẹ ń gbálàyé à ń gbádùn yín à ń gbádùn yín gbogbo wa pátápátá Hmm. ká ṣàkíyèsí ara wa hmm. ẹni tó bá wá ní èmi ò bá nǹkan jẹ́ nínú ara mi rí hmm. mo ò tọwọ́ bọ̀ mí nínú ara rí ṣùgbọ́n nǹkan tí mò ń rí ni wípé mo kàn rí pé mo ò lóyún ṣe ni kó mọ kó gbàgbé ẹ yóò rí ọmọ bí yóò rí ọmọ bí lórí ẹlòmíín wà ojú àlá ọmọ tó yẹ kó bí sáyé wọn ti fi ń dà á láàmú lójú àlá irú ẹni bẹ́ẹ̀ tán bá wá sí ọ̀dọ̀ wa pẹ̀lú òògùn di gbàgbé á hmm. dẹ̀ tọrọ ọmọ fún hmm. ọlọ́run á dẹ̀ ṣe ọmọ fún. ọlọ́run á dẹ̀ fún ní ọmọ ó dà ṣeun náà lẹ́tí gbọ́ yẹn ìwọ tó sẹ́ni mẹ́sẹ̀gì tó béèrè béèrè eléyìí ní mọ̀mọ́ ẹ dákun téèyàn bá fẹ́ ní owó ṣé olúwẹ̀rí lè fún yẹn ní owó tí ò ní ní wàhálà àti ìdààmú nínú. gbogbo nǹkan tó wà ní alẹ́ odò kò sí ìtóní dààmú nínú. kò sí ìtóní dààmú nínú. nǹkan tó bí ọ̀ tó dẹ̀ rí ìlú wà mẹ́ tí èèyàn bá ń wá owó mm-hmm. téèyàn bá ń wá owó mm-hmm. tó bá sọ fólúwẹrí nínú ìgbà tí mo sọdún mi ní ìtòlò mm-hmm. a rí ẹni tí òòrò kan kóun tiẹ̀ lè ní mọ́tò láyé wọn hmm. ó sì sọ tọrọ níbẹ̀ ó ní òun fẹ́ kó tó bá jẹ́ pọ̀ ń jẹ́ bọ́ ṣe ń jẹ́ ọdún tó ń bọ̀ ń fẹ́ gbé mọ́tò wá ó mọ̀ gbé mọ́tò wá. ó gbé mọ́tò wá mọ̀mọ́. ẹlòmíì hmm. tó ti rò pin hmm. òun ò lè rọ́mọ bí ó fẹnu ara ẹ̀ sọ níbẹ̀ pé òun tó ń bá lè rí ọmọ ọdún tó ń bọ̀ òun ò gbé ọmọ náà wá ó mọ̀ gbé ọmọ kan wá kò sí nǹkan tó le níbẹ̀ hmm. kò sí nǹkan kan tó le níbẹ̀ hmm. báyàn kì í ba tèèyàn jẹ́ hmm. mo fẹ́ lọ ba tèèyàn jẹ́ jẹ́ lọ tọrọ lódò olúwẹ̀rí ò ní gbà àfi tó o bá wà nǹkan rere lọ́bẹ̀ tí wọ́n tó sì ń lọ́bẹ̀ tó o mọ́ òun lọ fìrí tí lọ ọlọ́run ó fi ṣe fún ọ nírọ̀rùn. ó dáa ẹ ṣeun mọ̀mọ́ mọ̀mọ́ ǹjẹ́ ilé sọ wípé ẹ̀yin gangan kọ́ o wípé ṣé olúwẹ̀rí gangan lè ṣe ajé fún yàn ẹgbẹ́ wọn mọ́ ṣé ẹ lè bá wọn sọ fún olúwẹ̀rí pé olúwẹ̀rí o ẹ dákun ẹ ṣe ajé fún mi. a lè bá tọrọ ajé níbẹ̀. Hmm, hmm. a bá tọrọ ajé níbẹ̀. Hmm. àmọ́ tó bá ní òun fẹ́ lọ gba ajé gangan ni ó lè gbajé ní ìdí olúwẹ̀rí. ó lè gbà ń di olúwẹ̀rí. àmọ́ kì í ṣe pé yóò wá ní kólúwẹ̀rí nù báyìí kó fi ajé léwu lọ́wọ́ tó bá sọ bẹ́ẹ̀ yóò wá rí mi ní àwàjọ odò. Eh, <laughs> mọ̀mọ́ tó bá ti lè wẹ odò. tó bá ti lè wọ odò tó náà bá ti lè wọ odò. Hmm. ó jẹ́ ká jọ lọ. mọ̀mọ́ ẹ tí ò ṣe awẹ́dò tí ò dẹ́ ṣe ọmọ omi òjò lè wẹ́dò. Ah, tó náà bá débẹ̀ ẹnìkan ò ní kọ́ńgbà tí ó sọ fún wọn lọ. Hmm. òfin náà ni ó já ọwọ́ padà pé ẹ wò ó já hmm. ada kẹ mọ lọ òfin ló sọ pé ká mọ lọ so ó lè gbajé nídìí omi ṣùgbọ́n kò lè sọ pé kólúwẹ̀ rí fún rẹ̀ sọ̀kalẹ̀ kó wá fún un láyé hmm. torí yóò jẹ́ pé yóò ní yóò ní ìpín níbẹ̀ àfẹ̀yàn níbẹ̀ hmm. tó lè bolúwẹ̀ rí sọ̀rọ̀. Hmm. ó dà ẹ ṣe mọ́ màmá eléyìí ní wípé ẹ dákun ẹ jọ ǹjẹ́ olúwẹ̀rí só lè gba àwọn kúrò nínú ogun ìdílé àti wàhálà ìdílé. òun ló kéré jù. òun ló kéré jù màmá. ogun tó bá wù kó mọ báyàn fira ah, tá a bá fún lómi yóò lọ tẹ́ ẹ bá fún ní omi. omi níbẹ̀ hmm. ká wo lókun ìwọlẹ́ni hmm. ti fara kọ̀ọ̀kan. Hmm tán bá sọ fún wa tó bá ló dáa òun ṣe tá àti wò ó hmm. ó ṣe tá àti wò náà ló sọ ni hmm. wíwá ni ká ṣe ó lè ní ká fún lómi hmm. ó lè ní ká ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí fún un tá a bá ti ṣe nǹkan tó ní ká ṣe kò sí wàhálà yóò rí wòsàn lẹ́nu iṣẹ́ tá à ń wá sí bí nìsín tí wọ́n ń wò wá níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti dúpẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti dúpẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyàwó rẹ nìkan tó bùn ní nìkan tó ní áá ah, ah, alájà ìgbà tá a dẹ̀ ń ṣe kíní rẹ̀ fún agbèsí e kíní a ní kó mọ̀ gbọ́ bá a ṣe ń ṣe fún un Hmm. ó dẹ̀ ń gbọ́ hmm. ṣùgbọ́n pẹ̀lú hmm. ògbọ́n náà gbà tó yá ó padà pè wá àárọ̀ ọjọ́ náà fúnra ẹ̀ ló pè mí ó ní ṣé mo ti wo àkáǹtì mi ó lóun ti fún mi lówó kan síbẹ̀ ní wá lójú omi mo fomi búra ó lóun ti fún mi ní. iṣẹ́ tẹ́ bá a ṣe jẹ́nu. ó jẹ́ kò tí kọ́lá kò tí ì péjọ mẹ́fà. mo wá nìyẹn láti London ni ó wá lóun fẹ́ wá sí Nàìjíríà kí n bá àwọn òdìdé òun sí Nàìjíríà wò ó ṣe máa rọgbọ sí i. Hmm. pẹ̀lú òkú hmm. ọlọ́run dẹ̀ fún wa tó bá yẹ pé n tá a ṣe fún òní túmọ̀ hmm. kò ní ṣe é. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a lè kà tán lórí ètò tẹ́lómìn ti sọ pé ẹgbà ìyá yẹ ẹ lọ gba nǹkan báyìí níbi báyìí ìyá ládùúgbò yín bẹ́ẹ̀ gbé fóònù fẹ́ tí bá ta nǹkan báyìí ká fún lówó kó gbé nǹkan báyìí fún yín ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí iṣẹ́ tẹ́ ẹ ṣe dáa fún un ọlọ́run sì gbàkóso ọlọ́run bá wa lọ́wọ́ sí ọlọ́run dùn máa rìn bá wa fàṣẹ sí Hmm. ó dáa ẹ ṣeun mọ̀mọ́ mọ̀mọ́ eléyìí ni pé ẹ dákun aya ni tòun àdèyàn kan náà tún wà lẹ́gbẹ̀ẹ́ òun wípé kò ní ọkọ ẹgbọ́n báwo ló ṣe lè ṣe tó wípé ẹni bá a ṣe wípé kò ní mú àmúbọ́ ọkọ àti aya. ẹ ṣeun pẹ̀lú ògùn ọlọ́run kò ní mú àmúbọ́ mọ́. Hmm. kò ní mú àmúbọ́. tó bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí. Hmm. ibi tírú rẹ̀ ti ń ṣẹlẹ̀ sí. tá bá kọ́kọ́ wádìí ó lè jó gangan nìṣòro ara rẹ̀. o lè ṣe èèyàn máa ṣera rẹ ní màmá. èèyàn máa ṣera rẹ hmm. ẹlòmíì gbóná hmm. ó gbóná ó gbóòrùn hmm. téèyàn bá wá gbóná ẹ dákun gbogbo tó wù kó rí ṣé kò ní mọ bọ́ lọ́wọ́ rẹ̀ kó mọ bọ́ lọ́wọ́ rẹ̀ ẹlòmíì nìṣòro ayé ara rẹ̀. ẹlòmíì nìṣòro ayé ara rẹ̀. kókó tó máa wá ogun lọ́ta kókó kó wọ ara rẹ̀ wò. Hmm. torí gbogbo nǹkan a wà fúnra wa pé ká jọ fi rọrùn bára wa gbé bẹ́ẹ̀ ni tẹ́ bá ti di pé ẹnu ti gbóná jù bẹ́ẹ̀ ni ìyá dẹ̀ mọ sá kò ní lè hmm. dára hmm. kódà fámílì ò ní súnmọ́ bẹ́ẹ̀ ni ó dà ẹ ṣeun mọ̀mọ́ mọ́mọ́ ẹ yẹ ká padà sí ìrìn àjò tí ẹ lọ mọ̀mọ́. Eh, ilé sọ pé ọjọ́ mélòó ń lẹ lò mí mọ̀gán tó kàn ó lọ́jọ́ mélòó lẹ lò nínú omi pé kí lẹ wá ń jẹ nígbà tẹ wà ní inú omi. èmi bá tún wọnú odò gan èmi mọ gbóúnjẹ fáwọn èèyàn níta ni ẹ gbóúnjẹ fún àwọn èèyàn níta. Hmm. nǹkan tó wà nínú omi hmm. ó dáa ju ìtànjẹ lórí èpè lọ. màmá ohun tó wà nínú omi. ó dáa ju ìtànjẹ lórí èpè lọ. ẹbí kí la ń jẹ nínú omi ẹja gbọ́. wọ́n máa ń jẹ tẹ̀ ń jẹ kẹ́míkà yìí kò sí kẹ́míkà nísàlẹ̀ odò. Hmm. àwọn nǹkan tó dáa tó dáa ló wà nísàlẹ̀ odò. àwọn nǹkan tó dáa tó dáa àwọn nǹkan tó rí ìtórí hmm. àwọn nǹkan tó pure àwọn nǹkan tí ò mẹ́gbin wá hmm. àwọn nǹkan tí ò mú nǹkan tí ò da wá hmm. ló wà nísàlẹ̀ odò. <laughs> mama eléyìí níṣe sùn wà ní inú odò. owó jẹ́ kọ́ omi mọ tuntun mo mọ tuntun torí pé nǹkan tó wà ń bẹ nǹkan tuntun tuntun ló wà. olùjẹ́ kan máa fáìn. ọmọ fáìn tẹ́ bá mọ omi gidi fáìn alẹ́wà. alẹ́wà. ìtumọ̀ ni pé gbogbo nǹkan tó wà nù sàlẹ̀ odò orí ó lẹ́wà nù. sí kankan tó fagilẹ̀ síbẹ̀. Ah, ah ẹ gbọ́ ṣe súwà bẹ́ẹ̀. gbogbo nǹkan bá fẹ́ jẹ hmm. tó jẹ́ nǹkan tó dáa ìsàlẹ̀ odò ló wà. ìsàlẹ̀ odò ló wà. ẹ iṣu tí ẹ̀ ń gbìn náà ni bàbá. <laughs> iṣu iṣu tó mọ dá àgbèsè bí iṣu àkùrọ̀ ni. bẹ́ẹ̀ni ebi bíi etí odò làkùrọ̀ wà. bẹ́ẹ̀ni ọjà kí lẹsẹ wọn sọ pé nǹkan tó wà sálẹ̀ odò. ẹ̀fọ́ tẹ̀ ń gbìn sẹ́lẹ̀ gbẹ̀fọ́ sásálẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni hmm. gbogbo nǹkan tó dáa tó dáa nípìnlẹ̀ omi ni. Hmm, àtàgbàdo náà ah, ah. àgbàdo tútù lòlòlòlòlò. omi ni hmm. ẹ bá gbé àgbàdo tí ò bá sí òjò níbẹ̀ dáadáa kí ni ó ṣe kódà bẹ́ẹ̀ bá fagilẹ̀ sí nǹkan tán bó òjò bá rọ̀ sí yóò kàn gbogbo tó tutù tó dáa inú odò ló wà inú odò ló wà àlè odò ló wà hmm. so èyí tó ṣàrẹ̀ làwa ń jẹ nítorí ẹ̀pẹ̀ hmm. ó ní àwọn adarí wọn ń jẹ lórí ẹ̀pẹ̀. ó dáa ẹ ṣe mọ̀mọ́ ẹ kú ohun látàárọ̀ ẹ wo gbogbo èyí tí ẹ wò wá adúpẹ́ lọ́wọ́ yín tẹ̀dẹ̀ ń gbọ́ wa ìwọ tó bá nífẹ̀ẹ́ ìyá tó wà pé ọ nífẹ̀ẹ́ ìyá dáadáa lóòótọ́ máa share prógráàmù yìí kẹ́lòmíì náà tún lè máa rí i wò máa comment máa lọ sórí YouTube channel máa subscribe sórí rẹ̀ bó ṣe wò wá lórí lórí facebook page yìí bẹ́ẹ̀ náwó wá lórí youtube bẹ́ẹ̀ náwó wá lórí instagram instagram wa ìgbà wáṣẹ̀ youtube adùn àṣà yorùbá tv gbogbo nǹkan tá à ń ṣe ìnáwó wa live and direct ìwọ náà wá máa share rẹ̀ kí gbogbo ìrètí ìyàwó yóò dáa fún ọ bó o ṣe ń ṣe tán láìkí ẹ̀yẹ yóò dára fún ẹ mọ̀mọ́ báwo la ṣe fẹ́ dá àwọn èèyàn lóhùn lónìí sáwọn èèyàn máa mú nọ́mbà ni àbí káwọn èèyàn pè wọlé èwo lẹ fẹ́ mọ̀mọ́ ṣé káwọn èèyàn pè wọlé lẹ fẹ́ ni ṣé ká jẹ́ káwọn ará nàìjíríà pè wọlé àbáwọn ará amẹ́ríkà ní ká pè wọlé báwo ni ká ṣe ṣe lọ́jọ́ tòní mọ̀mọ́. nàìjíríà la dá lónìí tó kọjá púpọ̀ jù hmm, hmm. àwọn òkè òkun náà sì ń bínú pa àdáwọn lóhùn. àwọn òkè òkun ń bínú ẹ̀yin òkè òkun ẹ̀yin ẹsẹ ń jí ní báyìí ó yá ẹ mú fóònù yín mọmọ ẹ fún wa ní fóònù yín káti ẹ kọ́kọ́ kọnẹtì ẹ mọ kínní wa ń bíbí ẹ sì mọmọ ẹ wò ó láìpẹ́ láì jìnnà ẹ máa ṣíà ẹ ẹ máa ṣíà prógrámù yìí ẹ yẹ kó máa tẹ àwọn èèyàn ẹ yẹ kó máa tẹ̀ wọ́n lára tẹ́ bá ṣe ń ṣíà rẹ̀ mọ̀mọ́ ẹ̀yin náà sọ ẹ fẹnu ara yín sọ fún wọn wípé ká máa ṣíà prógrámù yìí kẹ́ wá ṣàdúrà fún wọn. ṣé ẹ rí gbogbo ìwọ tó bá ń ṣíà ẹ fáwọn èèyàn tó ń jẹ́ kẹ́lòmíín náà rí àwọn. tó o dé ń láìkẹ́ tó fọ́lò ẹ̀. tó o dé ń láìkẹ́ tó fọ́lò ẹ̀ ìgbà ilé ò mọ rojú. àṣẹ. àwo ilé ò mọ tòrò. àṣẹ o. ọ̀nà wàá mọ rí tajé ṣe. àṣẹ. àbáríṣe ẹ ò ní dí. àṣẹ. ọgbọdọ ayé ò nílù fún ẹjẹ. àṣẹ o. àti òkúkúlù sọ̀nísọ̀bòjì wàá ní lọ́wọ́ òní ní lọ́rùn. àṣẹ àṣẹ. ṣé ń ṣí ẹ̀ tó ń láìkẹ́ ẹ̀ tẹ́ ń fọ́lù ẹ̀. Mm-hmm. gbogbo yín pátápátá àrídùnnú lẹ́ẹ̀mọ́ rí láyé àṣẹ àṣẹ àṣẹ ìbànújẹ́ ayé ó kéré ó tóbi kò ní fi lé yín ṣe àṣẹ àṣẹ nípa wọn náà nánú àṣẹ àníwá ni mọ́ bá ní ti bèrè gún àníwá hmm. ni mọ́ lẹ́ẹ̀mọ́ lọ́wọ́ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ká gbé pé àwọn aráàlú òyìnbó ti ń pè wọlé hello hello. hello ẹ káàárọ̀ o olúwa ló ṣètò ìlú wo lẹ ti pè wá. Cairo Cairo Egypt. ẹ Egypt. láti Cairo. láti Cairo kí lẹ fẹ́ kí lorúkọ yín kí lẹ fẹ́ kí màmá ṣe fún yín. màmá ti mọ màmá ti mọ mí dáadáa bẹ́ẹ̀. màmá ti mọ yín dáadáa. ẹ lọ mo fẹ́ kí wọn kọ́ káwọn yìí òdẹ fẹ́ kí wọn pé wọ́n káàbọ̀ mọ̀mọ́ wọn láwọn kí ń káàbọ̀ ẹ bá mi ṣàdúrà fún wọn. ẹ ní lárí o ọ̀nà àgbàríṣẹ́yìn bẹ̀yẹ ò ní dí ẹ̀kẹ́rẹ́ oko délé ò ní ṣáájú o àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ilé ìyá nílé bàbá ẹ̀ ní dèrò ẹ̀yìn àṣẹ àṣẹ ìlú yóò mọ bò ìgbà yóò lékún àṣẹ àwo yóò lékún àṣẹ ọ̀dà yóò nílù fún yín àṣẹ àṣẹ ọkọ yóò wá ní kànsálẹ̀ àpò àṣẹ ẹ̀yìn ti náwó ẹ̀ ní báwọn náà ráhùn àṣẹ bó ṣe rí nu mọ̀mọ́ ti sọ tó bá dẹ̀yìn ètò ẹ pé mọ̀mọ́ padà ohun tí mọ̀mọ́ bá mú bọ̀ láti sàlẹ̀ odò kí mọ̀mọ́ gbélé lọ́wọ́ ẹ pé mọ̀mọ́ lẹ́yìn ètò ètò ṣé ẹ ti gbọ́ màmá ó yẹ pé nọ́mbà yìí kí àwọn ará amẹ́ríkà kí wọ́n pè wọlé ẹ̀yin ará nàìjíríà náà yìí náà lè pè wọlé o ṣùgbọ́n àwọn ará ìlú òyìnbó la fẹ́ dá lò lọ́pọ̀ ẹ rí pé ìyá yìí láti cairo ló ti ṣẹ̀ wá lọ́wọ́ ẹ wò màmá ẹ pè nọ́mbà yìí. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero six two six two six two four seven four nine ẹ pẹ̀lẹ́ ẹ̀kan sí zero zero sixty two sixty two forty seven forty nine òun náà láti rí yẹn àwọn yẹn ti ń pè wọlé gbọ́ mi nọ́mbà mọ̀mọ́ ni mọ̀mọ́ ti pè yẹn hello ta ló wà ń bẹ̀. ẹ káàárọ̀. ẹ kó ètò. àlọ́ àlọ́ ṣètò ìlú wo lẹ ti ń pè wá. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ìlú wo lẹ ti ń pè wá. bọ́lá láti Ìlọrin. láti láti Ìlọrin lẹ ti ń pè mọ̀mọ́ máa ṣàdúrà fún yín lẹ́yìn ètò kẹ́ wá pe. mọ̀mọ́ padà kí mọ̀mọ́ wá fún yín ní nǹkan tí wọ́n mú bọ̀ mọ̀mọ́ ẹ bá mi ṣàdúrà fún. àdúrà yín ó gbà o. àṣẹ ẹ má ṣàṣẹ. lọ́lá àwọn àfáà límì tó tẹ̀ lọ́rin àdúrà yín ó gbà. àṣẹ ẹ̀mí láṣìṣe o àṣẹ ọkàn yín àbalẹ̀ àṣẹ ẹ̀tọ́ lé baba yín tò wọ́n ní ká tó lé baba yín tò ẹ̀tọ́ ilé baba yín ṣe yín ṣe bó ṣe rí náà nu láyé ètò ẹ pé mọ̀mọ́ padà ẹ ló ta ló wà ń bẹ̀ ẹ kúrò níbi fóònù yín ẹ kúrò níbi fóònù yín ẹ kúrò níbi fóònù yín ẹ kúrò níbi fóònù yín ẹ kúrò níbi fóònù yín ẹ kúrò níbi fóònù yín tẹ̀ bá kúrò níbi fóònù yín àní lè gbádùn ara wa dáadáa a ti sọ fún yín pé gbogbo àwọn tó wà lamẹ́ríkà àwọn la fẹ́ kí wọ́n pè wọlé jù ẹ̀yin tẹ̀ wá ní nàìjíríà ẹ dákun ẹ mọ̀ tí máa pè wá ẹ̀yin ará nàìjíríà ẹ ká fún àwọn aráàlú òyìnbó láàyè mọ̀mọ́ ẹ wò ó bí ètò yìí bó ṣe ń lọ yìí <laughs> bí ètò yìí bó ṣe ń lọ àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n múná lọ irọ́ ni àwọn mọ̀mọ́ máa dá àwọn ọmọ nàìjíríà lò dáadáa ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣeun o ẹ ló ta ló wà ń bẹ́ẹ̀. ta ló wà bẹ́ẹ̀ ẹ kú omi fóònù yín fóònù yín la tó fi ń pè ẹ wò ó tẹ́ bá ṣe ń gbọ́ wa tẹ́ bá fẹ́ máa pè wá ẹ mọ́ fi fóònù tẹ́ fi ń wò wá ẹ mọ́ fi pè wá tẹ́ bá fi pè wá àní lè gbádùn ara wa dáadáa ẹ dákun mo fọlọ́ ọba mo fi bẹ̀yìn ẹ jẹ́ kí ìyá ṣàdúà fáwọn èèyàn kó dẹ̀ dáwọn èèyàn lóhùn ó yá kí lorúkọ yín ọmọ talẹ̀ yín jẹ́. Hello. À ń gbọ́ yín kí lorúkọ ti yín? À ń gbọ́ yín o. Ẹ kú ètò, ẹ kú ètò sir, ẹ kú ètò. Olúwa ló ń ṣètò láti ìlàrè láti ìlàrè. láti ìlàrè. láti ọ̀ṣun stéèdì nígbà. láti ọ̀ṣun ẹ̀yin ọmọ ọ̀ṣun tiwa kí lẹ fẹ́ kí ìyá ṣe fún kí lórúkọ yín. màmá wọ́n ní ẹ fún àwọn ní àdúrà ẹ gbàdúrà fún wọn. màmá ládùúrà yóò gbà. wọ́n lẹ́rìí jẹ́ ẹ̀rí náà rí lò wọ́n lè àdáwọ́lé yóò yọrí sí rere ọkàn yóò balẹ̀ lẹ́yìn ètò ẹ pé mọ̀mọ́ kí mọ̀mọ́ fún yín nìkan tẹ́ mú bọ̀ láti ìsàlẹ̀ odò mọ̀mọ́ gan mú ẹyẹ lé bọ̀ mọ̀mọ́ ẹ mú ẹyẹ lé hun. hello ta ló wà ń bẹ́ẹ̀ ẹ wo ìpè ń jápè ẹ jẹ́ kí gbogbo àwọn aráàlú òyìnbó ẹ kẹ́ gbádùn mọ̀mọ́ dáadáa kí mọ̀mọ́ sọ̀rọ̀ nípa ajé yẹn dáadáa káwọn èèyàn fi lè mọ ìwúlò rẹ̀ ẹ wo mọ̀mọ́ gan tó wọ́n sọ fún mi wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ àwọn wọ́n ní àwọn mú kinní kan bọ̀ ẹyẹlé funfun ni pé láti sàlẹ̀ odò wọn láwọn fẹ́ fi jẹ́ káwọn ọmọ nàìjíríà wò ó mo ní rárá ẹ dákun mọ̀mọ́ ẹ jẹ́ kí wọ́n wò mọ̀mọ́ ẹ mú ẹ jẹ́ kí wọ́n rí kẹ́ fi ilẹ̀ padà ẹyẹlé ni ó rèé ẹyẹlé funfun ni ẹ gbọ́ oníṣẹ́ tó ń ṣe oníṣẹ́ tó ń ṣe mọ̀mọ́ ní ẹyẹlé òní bólílé jẹ́ kó bónílé mu kó wá dọjọ́ kú kó wá yẹrí ẹyẹlé lọ máa gbére wá lọ́tún àtòsí lẹ́lẹ́. <laughs> àṣẹ o. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. àti hmm. gbogbo hmm. ẹ̀yin hmm. tẹ̀ wà lókè òkun la fẹ́ fi bọ ajé fún yín lónìí ajé náà ẹ̀rájẹ́ lò o àṣẹ hello hello ẹ káàárọ̀ adúpẹ́ kí màmá ṣàdúrà fún yín màmá máa ṣàdúrà fún yín ṣùgbọ́n ẹ lọ wo orí péjì yẹn dáadáa nọ́mbà màmá wà ń nọ́mbà lè ṣẹlẹ̀ ń pè yìí báwo lẹ ṣe mọ̀ wípé a ti bẹ̀rẹ̀ ètò mọ̀mọ́ wọn ní ẹ ṣàdúrà fáwọn. àdúrà yóò gbà àṣẹ o wọn lẹ́ra jẹjẹ ẹ̀ra jẹ mu wọn lọ́kàn yóò balẹ̀ ẹ̀rí náà rí lò ẹ̀ ní wọ́wọ́ tì wọ́n lẹ̀ ní jẹ gbèsè wọ́n lẹ̀ ní jì sọ́fín ayé lẹ́yìn ètò ẹ pé mọ̀mọ́ padà mọ̀mọ́ mú ẹyẹlé oríṣiríṣi ẹyẹlé ni mọ̀mọ́ kó wá láti ṣebí mọ̀mọ́ pé nọ́mbà wọn jáde nísìn ẹ̀ ṣe kọ́kalẹ̀ ńgbà yẹn mọ̀mọ́ máa tún pè nísìn mọ̀mọ́ ẹ tún nọ́mbà yín pè torí àwọn aráàlú òyìnbó kí wọ́n máa dè mí láàmú èmi náà máa dà láàmú bẹ́ẹ̀ yẹn. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. sixty two. forty seven. forty nine. forty nine tún pè lẹ́ẹ̀kan sí. zero eight zero. zero eight zero. six two. six two. six two six two four seven four nine mọ̀mọ́ ti pe nọ́mbà wọn nọ́mbà mọ̀mọ́ ni mọ̀mọ́ ti pè yẹn ẹ gbọ́ mi ẹ pé mọ̀mọ́ wọlé ẹ̀yin ará lóyìnbó ń la fẹ́ dá lóhùn ẹ̀yin ará nàìjíríà lẹ́ ń pè rárá ẹ rí i pé mọ̀mọ́ o iṣẹ́ wo lẹ yẹlé iṣẹ́ wo ló ń ṣe inú ayé ènìyàn. ẹyẹlé ń ṣiṣẹ́ tó pọ̀ yíyẹ hmm. báyìí ní yẹyẹlé bẹ́ẹ̀ ni yóò yẹ wá kalẹ̀ àṣẹ ẹyẹlé òrìṣà kíkọ̀ ẹyẹlé bẹ́ẹ̀ torí pé ẹyẹlé jẹ́ nǹkan tí ènìyàn máa ń ní hmm. nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn irúnmọlẹ̀ tá à ń bọ ẹyẹlé náà la ń bọ wọn hmm. ẹyẹlé náà là ń nà sí wọn tí wọ́n hmm. fi gbà lọ́wọ́ wa bàbá bọ ajé àlọ́ ẹyẹlé tábà bọ ẹgbẹ́ àlọ́ ẹyẹlé kórì hmm. tá gbé sílẹ̀ tábà bọ àlọ́ ẹyẹlé bẹ́ẹ̀ni òrìṣà ńlá tábà bọ àlọ́ ẹyẹlé bẹ́ẹ̀ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ irú wọn lẹ ẹyẹlé náà la fi ń tukọ̀ wọn hmm. ẹyẹlé náà la ń nà sí wọn tí wọ́n fi hmm. gbà ní bàbá wa lodò náà tá yọjú sólúwẹ ní ẹyẹlé náà ò ní gbẹ̀yìn ẹyẹlé náà wà nìkan tí ó ṣáájú tá tó mú lọbẹ eh, torí náà ẹyẹlé ṣe pàtàkì nínú ayé ẹ̀dá tọrọ èèyàn bá sì rújú tán ó tún máa ní ìta tó máa fẹ́ ẹyẹlé ṣe fáwọn èèyàn ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn ẹ̀yẹ́ ara nàìjíríà abẹ̀yìn ẹ dákun ẹ ń já pé àwọn aráàlú òyìnbó ẹ jẹ́ ká tọ́jú àwọn aráàlú òyìnbó ilé ilẹ̀ yìí wà ẹ̀yin wá sọ́dọ̀ ìyá wa ló ṣeré ìyá wa máa sọ àdírẹ́sì wọn ẹ wá sọ́dọ̀ wọn ẹ wá tọ́jú ara yín mọ̀mọ́ ẹ dákun ó wù mí kẹ́ bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ajé yìí dáadáa káwọn ọmọ nàìjíríà kọ́ fi lè mọ ìwúlò tí ajé tó níṣe nínú ènìyàn. ajé jẹ́ òrìṣà tí ó dáa púpọ̀ torí pé kò sí ẹni tí ò yẹ kó bo ajé hmm. nílé ayé lónìí kò sí ènìyàn tí ò yẹ kó bo ajé kò sí ènìyàn tí ò yẹ kó bo ajé hmm. ó ń ṣe àfáà bẹ́ẹ̀ ni mo wá jẹ́ kírísítẹ́nì ni ẹ dákun mọ̀mọ́ ẹ ló ìlú ìlú wo lẹ ti ń pè wá láti London lẹ ti ń pè wá yóò dára fún ẹ ẹ eh, eh. kí lẹ fẹ́ kí mọ̀mọ́ ṣe fún yín kí lẹ fẹ́ kí ìyá ṣe fún yín o. Eh, mọ̀mọ́ ẹ bá mi ṣàdúrà fún wọn lẹ́yìn ètò ohun tẹ́ ẹ mú wá tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ sọ lórí atẹ́gùn tẹ́ ẹ mú wá láti ìsàlẹ̀ odò ẹ bá mi fún àwọn náà níbẹ̀ ó yẹ bá mi ṣàdúrà fún wọn. àdúrà yóò gbà. wọ́n ládùúrà yóò gbà. Mm -hmm àṣẹ wa. ọkàn yóò balẹ̀. ọkàn yóò balẹ̀ o. ẹ kéré oko délé o. ẹ kéré oko délé. ẹ ní gbé ṣáájú. ẹ sì ní ṣàìsàn. ẹ ní ṣàìsàn mọ̀mọ́ ni ẹ múra. ẹ tọ́jú ara yín o. wọ́n ní ẹ tọ́jú ara yín torí àárẹ̀. ẹ mọ̀ mọ̀ gbúrò àárẹ̀ lẹ́kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ ṣe ti gbọ́ lẹ́yìn ètò lẹ́yìn ètò ẹ dákun ẹ pé mọ̀mọ́ kí mọ̀mọ́ ṣàlàyé àwọn kankan tó ṣàlàyé rẹ̀ fún yín ṣe ti gbọ́ mọ̀mọ́ à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ajé ẹ bá bá mi sọ̀rọ̀ lórí ajé yẹn èso mọ̀mọ́. ajé òkúkú sọ̀rọ̀ hmm, sọ̀rọ̀ bòjì. bẹ́ẹ̀ ni. gbogbo èèyàn tó bá lájé lọ́wọ́ mm-hmm. ló rájé ní òkúkú wá. ènìyàn tí ò lágé lọ́wọ́ òkú ènìyàn ni. bẹ́ẹ̀ ni. ó ti kú wọn tí ì ni. bẹ́ẹ̀ ni. torí tó bá láya aya rẹ̀ á da aya láya. Hmm. tó bá lọ́kọ ọkọ rẹ̀ á dọkọ lọkọ. Hmm. tó bá sì ní ọmọ ọmọ rẹ̀ náà á dọmọ lọ́mọ. Èdùà hmm. àwọn ní jẹ́ kí ọmọ wa dọmọ lọ́mọ. àṣẹ. ìsà òkè káya wa da láya. àṣẹ o. Elédùà ò fi ọ̀rọ̀ rẹ lọ̀kàn bá ẹ ṣàdúrà ní ìdí ajé tàbí ọ̀sẹ̀ hmm. ajé hmm. kó o ní ajé nínú ṣẹ̀dá ẹ hmm. tó o bá ní ajé nínú ṣẹ̀dá ò ní mọ bá láyé fọwọ́ tì wọn ò ní mọ fi ẹ sọ ìsọ̀pọ̀ ẹ̀jọ́ mọ bá mi sọ́gbà mi ò ní mọ wòran ẹni ẹlẹ́ni ìrántí á ẹ wò èèyàn tó bá lájé lọ́wọ́ ló ráyé wá o ènìyàn tí ò bá lájé lọ́wọ́ kò rí ilé ayé wà. torí pé gbogbo tó wà láyé lóde òní ajé lèèyàn fi ń ṣe nǹkan lórí hmm. ajé lọ fi ń lọ bí gíga hmm. ènìyàn tó fẹ́ lọ lóyìnbó ṣe bá jẹ́ náà ni ó lò hmm. ènìyàn tó fẹ́ máa jàjẹ yóò àti ẹsẹ̀kù síbi ohun gbogbo ajé náà ni bẹ́ẹ̀ni ajé ó wà fi gbogbo wa ṣe bùgbé àṣẹ àṣẹ àṣẹ tó bá ní ajé lọ́wọ́ lára dẹ̀ ènìyàn tí ò lájé lọ́wọ́ yóò máa sá kiri ẹlẹ́dùà yóò fi ọkàn wa balẹ̀ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ẹṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Hmm. Hmm. àṣẹ o àṣẹ hmm. ọ̀rọ̀ nìyá ti sọ yẹ ẹ wò ó lẹ́yìn ètò ẹ pé ìyá ẹ sọ pé ìyá báwo ni mo ti fẹ́ bọ ajé kí ìyá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ ajé títí yín ẹ wò ó ìwọ tó ń pè bó ṣe ń pè mọ́ rì mi ò gbé ni wàhálà rẹ ti pọ̀ ni a ti sọ fún ẹ a ní ẹ fún àwọn aráàlú òyìnbó láàyè kí wọ́n pè kí wọ́n fi lè pè wọlé ìwọ wá takú ọwá ń pè dákun tó bá fẹ́ báyà sọ tẹ́sítì ọ̀dà ẹ̀ka pele wàhálà ilé ti pọ̀ ó ń bẹ̀ mí ni sá ẹ̀ ló ta ló wà ń bẹ̀. à ń gbọ́ yín. Yẹmi ló sọ̀rọ̀ láti làrè. àà ah, ah, ẹ̀yin ará làrè lọ́sùn state ọwọ́ yìí mà bá lónìí. bẹ́ẹ̀ni ta. ẹ̀hẹ̀n kí lẹ fẹ́. abẹ́ kí ìyá ṣàdúrà fún wa níta. ìyá ara mi ṣàdúrà wọn ládùúrà yóò gbà. ọkàn yóò balẹ̀. ọkàn yóò balẹ̀ o. Porogoda yóò nílù fún ijó o. Bó ṣe wí bẹ́ẹ̀ ló ṣe máa rí ṣé ẹ ti gbọ́ lẹ́yìn ètò ẹ pé ìyá kí ìyá fún yín ní nǹkan tó mú bọ̀ ẹ̀ ló ta ló wà ń bẹ́ẹ̀ ẹ ló ẹgbọ́n sókè ta ló wà ń bẹ̀ ẹ́ gbogbo àdúrà tí a ti ṣe látàárọ̀ yóò jẹ́ ti yín bó ṣe wí bó ṣe wí bẹ́ẹ̀ ni ó ṣe rí pẹ́ ta ló wà bẹ́ẹ̀. hello. láti àjà ẹ̀yin ará àjà wọ iná tún bá lónìí kí lẹ fẹ́ kí a ṣe fún yín. ẹ o nǹkan méjì fẹ́ kí a ṣe fún mi. Mhm. mo fẹ́ kí ìyàwó mi fi mi ṣe kó fẹ́rẹ̀ tó mọ̀ pọ̀ láìpẹ́ lẹ́yìn ètò ẹ pé ìyá kí a bá ń sọ̀rọ̀ ẹkẹ́yà tí akẹ́jọ sọ̀rọ̀ ìyá ti mú nǹkan bọ̀ nílá nílẹ̀ odò ẹ wò ẹ̀yìn àti ẹjọ́ sọ̀rọ̀ lẹ́yìn ètò ǹjẹ́ ta ló tún wà ń bẹ́ẹ̀ hello ìpè ló ń já pé ẹ jẹ́ ká máa bá ètò lọ ẹ wò ó gbogbo owó tó ń wò wá bó ṣe dúró bẹ́ẹ̀ lówó ṣe máa dúró sí ọ ní ọwọ́ màmá ẹ yẹ ká gbélé yìí àá ah, ah, màmá whatsapp call ló tún wọlé yìí o ilé ìjà sí ẹ ló ta ni hello hello hello ah yẹ ká gbélé yẹ ká gbé direct call láti London ó kọ́ tí o òwò ẹ̀yin ará Nàìjíríà ẹ jẹ́ kí ìyá gbádùn ẹ jẹ́ ká jẹ́ kí ẹ ká ẹ̀ ló ta ni hello. Eh, gbogbo tí a ti wí látàárọ̀ yóò ṣẹ bó ṣe wí bẹ́ẹ̀ ni ó ṣe rí tí ẹ ti gbọ́ ẹ pè yá lẹ́yìn ètò ẹ jẹ́ káwọn aráàlú òyìnbó ẹ jẹ́ kíkọ́ ọwọ́ wọlé gbọ́ mi ọtí láìkí ẹ owó a máa láìkí ẹ bó o ṣe ń ṣí a ẹ. <laughs> hello. hello. hello ìlú wo la ti ń pè wá. lẹ́yìn ètò ẹ pé ìyá padà kẹ́yà tìyá kẹ́jọ sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pé ìyá kẹ́yà tìyá kẹ́jọ sọ̀rọ̀ ìyá fóònù ń gbóná mọ́ mi lọ́wọ́ torí àwọn èèyàn ti pọ̀ tí wọ́n ń pè ẹ wò ó sáà ní máa lọ lọ́jọ́ tòní báyìí kí ìyá fi lè máa dáhùn èèyàn lóhùn kẹfìráyè máa pè ó dáa ìyá ní ká wo nǹkan fún èèyàn méjì kẹ́yìn méjì lórí Facebook náà kẹ́yìn náà báwo ni ká ṣe orúkọ wọn ni àbí kán mú nọ́mbà orúkọ wọn èyí tẹ́ wò wá lórí Facebook page lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ gbọ́ mi wọ́n ní ẹ dárúkọ yín ká dárúkọ ìyá yín sí i kí àsáré bá ń wọṣẹ́ kásáré bá ń wò ó lọ́fẹ̀ẹ́ tẹ̀ ní sanwó kankan ó yẹ sáré ṣe bẹ́ẹ̀ kí lórúkọ rẹ kí lórúkọ ìyá rẹ káfí lè mọ̀ irú kan wo ló ń ṣe wọ èyí tẹ́ ẹ fẹ́ pè wọlé náà ẹ̀yẹ́rà lóyìnbó ẹ pè wọlé ẹ pè wọlé ta ló wà ń bẹ̀ o ẹ̀lò nẹ́tíwọ̀kì yìí ni o ta ló wà ń bẹ̀ mọ̀mọ́ lẹ́ẹ̀kan sí ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. zero zero. zero zero. six two. six two. six two. four seven. four seven. four nine. zero zero. sixty two. sixty two. sixty two. forty seven. forty nine. nọ́mbà alájà ó lè ẹsẹ̀ kí ni n lẹ ti rí yẹn n ni wọ́n ti pè jáde yẹn ẹ wò ta ló wà ń bẹ̀. Latif ọmọ risikat. Latif ọmọ risikati ló wà ń bẹ̀ ẹ̀ ló ta ní. Ahmed kí ni kí lorúkọ ìyá yín. Sikiratu Ahmed Sikiratu ẹ ti wò ó ẹ pè wá padà láti ọmọ rísíkà nìyà ń wò lọ́wọ́lọ́wọ́. láti mhm. ó rí ìdíwọ́. wọ́n rí láti wọ́n lẹ́ ń rí ìdíwọ́ ṣé lóòótọ́ ni àbírọ́ wọ́n láwọn àgbàlagbà ń dín yín lọ́wọ́ ah, ẹ̀yin aráàlú òyìnbó orí WhatsApp lẹ́ ń pè sí ẹ̀yin náà ti já sí hello hello. hello. hello hello ẹ káàsán. ẹ káàsán àárọ̀ làwa ti wà lọ́dọ̀ tiwa ọ̀sán lẹ́yìn wà kí lẹ fẹ́ mo fẹ́ kí màmá mo fẹ́ kí màmá wo nǹkan fún mi ni. ẹ fẹ́ kí láti Germany. láti Germany lẹ ti ń pè kí lórúkọ yín. Ganiyatu ọmọ Sherifat. ẹ ẹ pè lẹ́ẹ̀kan sí i. Ganiyatu ọmọ Sherifat. ìyá ti gbọ́ ìyá ti ń bá yín wò ó ẹ kíra yín kú oríire tẹ́ ẹ ti ẹ̀gbọ́n tẹ́ ẹ já sórí WhatsApp call orí WhatsApp call ẹ̀yin ti ń bá wa sọ̀rọ̀ ẹ̀yin ti já sí inú ẹ ti ṣèfù mọ̀mọ́ ẹ ti ṣèfù nọ́mbà mọ̀mọ́ lọ́wọ́ kan lọ tún ètò yẹn gbọ́ wàá rí nọ́mbà mọ̀mọ́ ń bẹ̀ ẹ wà lórí ìlà o ìyá máa ń wo sí ẹ̀yin lọ́wọ́ ni o. ẹ bá mi kí ìyẹn ni mo ní. wọ́n ní ká kí yín. àwọn nǹkan rẹ̀ tó ń ṣe kùdìẹ̀kudiẹ. wọ́n ní àwọn nǹkan yín tó ń ṣe kùdìẹ̀kudiẹ. tó wọ́n ní àti nǹkan tó ń ja yín láyà. wọ́n ní ṣé kò sẹ́ni tó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. yín. àbẹ́yìn gangan. wọ́n ní ṣé kò síbi tó ń dùn lágọ̀ọ́ ara yín wọ́n lè jó lè jẹ́ àárẹ̀ owó wọ́n lè jó lè jẹ́ àárẹ̀ ọkàn wọ́n lè jẹ́ nǹkan kan tó ń ṣe yín ẹgbọ́n ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ màmá lẹ́yìn ètò ẹ pé ìyá àwọn kọ́ ni ò jẹ́ kó wọlé wọn òjò kọ̀ náà ti ní WhatsApp kọ̀ ní tí kò bá ti wọlé yóò gbé nẹ́tíwọ̀kì lọ ní. Mm ẹ gbọ́ mi ta ló ń wò lọ́wọ́ lẹ́ẹ̀kan só ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ bó ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lẹ ṣe wí fún yẹn ẹ gbọ́ bá mi wọ ẹlòmíràn ta ló wà ń bẹ̀ ẹ tún fúláṣì ẹ mi yèsí èrè ta ló tún wà ń bẹ̀. olúfẹ́mi ọmọ ọmọ táíwò. olúfẹ́mi ọmọ táíwò òrórèlú. ẹ máa share program ẹ máa like ẹ ẹ share adúpẹ́. bẹ́ẹ̀ ni Fẹ́mi ọmọ Táíwò wọ́n ní ká sọ ìrìn ẹsẹ̀. wọ́n ní tó wá níbi tẹ́ fẹ́ lọ báyìí dá dúró ká tì ní sùúrù ká má tì lọ àwọn tí ò bá mọnú ká má bá wọn ṣe o. pé níbi kan ní ìsìnká mọ́ ti ìlọ́wọ́ tó ń pè sórí wọ́sàpù mọ́ yẹn kí n sọ pé kí ìyá ṣépè fún ọ fi wá lẹ̀ jẹ́ ká ṣiṣẹ́ wa jẹ́ ká ráyè ṣiṣẹ́ wa bọ́ ṣe pè wá wọlé yẹn ọ́ dín nẹ́tíwọ̀kì lọ́wọ́ yẹn káwọn èèyàn ẹ̀yẹ kan máa rí ìyàwó ẹ̀ dákun. bẹ̀yìn ni aláṣejù junior nọ́mbà tèmi lọ́pẹ̀ mọ́ pè mí àwọn kọ́sítọ́mà mi ló yẹ kó máa pè mí síbẹ̀ mọ̀mọ́ à ń gbádùn. mọ̀mọ́ ṣé ẹ̀yin lọ́ọ́ máa dá àwọn yín lóun báyìí àwọn aráàlú òyìnbó ò fẹ́ ká rí sẹ́sẹ̀ wẹ̀ lóo. ahmed ọmọ síkírá. wọ́n bá ń wo sí ẹyin lọ́wọ́ ni o. Hmm. ohun tó yẹ kí ẹ máa bá wa share prógráàmù yìí ẹ wá ń pè lórí whatsapp call wọ́n ní ahmed yìí wọ́n ní ká lọ sí ajé wọ́n ní àbíkẹ́ bọ ajé wọ́n ní ajé ti ṣe tán tó tẹ́ fi dolówó tẹ́ fi dolọ́lọ́ wọ́n lẹ́ ti ń retí àwọn kankan wọ́n ní yóò bọ́ sí wọ́n ní ká ṣe ajé wọ́n ní ká máa fi òrè flash yín tá a bá ti parí ètò ẹ pè ìyá ẹ̀yin àti ìyá ẹ sọ̀rọ̀ bó ṣe rí nu ta ló wà ń bẹ̀. hello. hello. hello. hello sir. yes èmi ni làjẹ wọn rí títí màmá bá tó àwọn ọ̀parí ọ̀rọ̀ nílẹ̀ kan tó tóbi pé wọ́n bọ́ síbò mí. lẹ́yìn ètò ẹ pé ìyá padà kẹfìráyè sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pé ìyá kẹfìráyè sọ̀rọ̀ ẹ wò àròjọ múso lókùn lẹ́yìn ètò ẹ dákun ẹ máa pè yá àwọn ará amẹ́ríkà ẹ̀yin ará us ẹ máa pè yá sẹ́yìn náà ti rí èèyàn kan ti pè mí nísìnyí tó bẹ̀ mí sẹ́ mo ti rí pé ọ̀hún wà ní báyìí ọ̀rí pé ti yín náà la ń bá káàkiri ká tó lè sẹ́ndì iṣẹ́ yín àti lè ráyè sẹ́ndì ẹ̀ báyìí ṣùgbọ́n bíi twelve a máa sẹ́ndì ẹ̀ a wà lọ́dọ̀ ìyá ọ̀dọ̀ yá wa la wà lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀mọ́ ẹ dákun àti fẹ́ máa lọ ẹ bá mi ṣàdúà fún gbogbo àwọn tó ń láìkì péjì yìí àwọn tó ń ṣíà ẹ̀ fẹ́ lòmíì tí ẹ̀rẹ́ lòmíì láìkì yín mọ̀mọ́ wọ́n á ṣíà ẹ̀ wọ́n á tún ṣíà ẹ̀ sórí Facebook page wọn pé káwọn èèyàn tó wà lọ́dà wọn kàn fi lè bá a rí wò. tó lọ subscribe sórí YouTube channel àwọn kan wà tí wọn ò ní Facebook tó wá lu òyìnbó tó pé Facebook eh, YouTube wọn làwọn bẹ́ẹ̀sì lé lórí ẹ bá ṣàdúrà fáwọn náà tó pé wọ́n wò ní gbogbo ògbà tí wọ́n dẹ̀ ń láìkì péjì yẹn tó subscribe ẹ bá mi ṣàdúrà fún wọn ká tó máa lọ like ẹ tẹ subscribe ẹyin torí youtube ẹyin ti facebook bẹ́ẹ̀ ni owó ò ní jẹ lápò àṣẹ o ẹ ṣàṣẹ ṣàṣẹ owó ò ní tọ́lápò yín àṣẹ o ò ní tọ́lápò wọ̀yọ̀wọ̀yọ̀ ànímọ́ ànímọ́ báyìí ní ti pèrè fún hmm. owó mọ pọ̀ sọ́wọ́ yín. àṣẹ o àṣẹ àṣẹ àṣẹ àṣẹ o àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àtìyàwó yín àti ilé àtọ̀nà yín ẹ̀ ní rí dààmú ayé hmm. àṣẹ o àṣẹ àṣẹ o àṣẹ àṣẹ àṣẹ ẹ wo àwọn aráàlú òyìnbó wọ́n fẹ́ máa ṣe ojú mi tó eléyìí tó ṣe fídíò call wípé òun fẹ́ wẹ tó tiẹ̀ ń sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ń wò mí báyìí tẹ́ ẹ bá tiẹ̀ rí mi lẹ́yìn kámẹ́rà ṣé bẹ́ẹ̀ ti ń wò mí báyìí ẹ sá fẹ́ wò ó èmi náà lẹ́rìí ẹ fẹ́ wò mí ṣé ẹ ti wá rí mi báyìí ẹ ti rí mi ṣé ẹ ti rí mi lẹ́yìn ètò ẹ pè yá fídíò kọ̀lẹ̀ yín ṣe pé ẹ fẹ́ wò ó ẹ wò yá ṣé ẹ ti rí yá ìyá lẹ ń wò yẹn ṣé ẹ ti rí àwọn tó ṣe fídíò kọ̀ wípé ẹ wò wá láìfù ẹ tó wá ṣe fídíò kọ̀ pé àní mo ṣàfẹ́ wo ẹ́ńjìn tó ń dún ẹ́ńjìn <laughs> lẹ ti rí òun ṣé ẹ ti rí ẹ́ńjìn torí ìtẹ́fẹ́ wò náà lẹ ti rí òun ẹ ṣeun lẹ́yìn ètò ẹ pè yá láti Amẹ́ríkà òun ni wọ́n ti ń pè wá àbí bẹ́ẹ̀ kọ́ ni hello ìpè ti já pé mọ̀mọ́ ẹ wo àwa ti fẹ́ máa lọ lọ́jọ́ ti tòní ìyá wọn máa dá ilò ẹ máa máa pè yá láìpẹ́ láìjìnà a ní two minutes sí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ láìkì yá ẹ máa share program yìí kó fi lè lọ káàkiri gbogbo àgbáyé ẹ̀yin tẹ́ wà ló òyìnbó adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ̀yin tẹ́ wà lórí Instagram ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ ṣeun gan adúpẹ́ ẹ subscribe sórí YouTube ẹ láìkì péjì yìí ẹ follow wa ẹ ṣeun amọ̀dúpẹ́ amọ̀mọ́lóore ẹ ṣé gan o àwọn ti fẹ́ máa lọ lọ́jọ́ ti tòní ṣùgbọ́n ẹ gbọ́ mi mi ò fẹ́ kéèyàn kankan kó dà mí láàmú olùfẹ́ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe yìí ìyá tún máa pe nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí ìwọ tó bá pè mí lẹ́yìn ètò tó bá ní ọmọ Babíọ́dún Kẹ́hìndé dákun fún mi nọ́mbà mọ̀mọ́ mi ò ní fún ọ ọ rí pé àpé nọ́mbà iléeṣẹ́ lónìí nọ́mbà yálà pè dàrẹ́tì ìwọ kan ti wà torí pé ọ ní nọ́mbà mi lọ́wọ́ wọ́n á máa pè mí pé ọmọ Babíọ́dún ọ̀fẹ́ dọ́gbọ́n wo fídíò tán kọ́fi lè kan nọ́mbà mọ̀mọ́ <laughs> irọ́ ni wàá wò tán mọ́mọ́ ẹ bá mi pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ká tó máa lọ zero zero forty seven forty nine zero zero sixty two sixty two forty seven forty nine nọ́mbà mọ̀mọ́ ni mama, ti pè yẹ́ o ẹ wo adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri gbogbo àgbáyé ẹ ṣeun o ẹ̀gbọ́n mi láti Canada mo ti rí kọ́ yín nìsín mo rí pé mọ́nítọ̀ mi dáadáa ni ẹ ṣe gan o adúpẹ́ o àmọ́ lóore o ẹ ṣe o ẹ̀yà ara Yúróòpù ẹ ṣe o ẹ̀yà ara Dubai ẹ ṣe o tẹ nífẹ̀ẹ́ péjì yìí tẹ láìkí wa tẹ wo gbogbo kan tá ń gbé wá fún yín ẹ ṣe gan adúpẹ́ ìyá ti ṣàdúrà fún yín àdúrà tí ìyá ṣe yóò mọ aí, bó ṣe rí bó ṣe wí bẹ́ẹ̀ náà ni ó ṣe ṣẹ bógo ṣe ń jẹ tọ́lọ́hún ẹ wò ó àwa tó ti ń lọ lọ́jọ́ ti tòní ó tún dìgbà míì ó tún dọjọ́ re ẹ mọ́ gbàgbé ẹ pè yá lẹ́yìn ètò ẹ̀yin àtìyá ẹ jọ sọ̀rọ̀ ẹ ṣe ajé ẹ ṣe ajé ẹ̀yà ara ìlú òyìnbó ẹ nídi ajé ẹ̀yà ara nàìjíríà ẹ nídi ajé ẹ wò ó orí ètò kọ́lá wà ẹ jẹ́ ká wàá máa lọ ó tún dìgbà míì ó tún dọjọ́ re orúkọ wa ò mà yípadà adúpẹ́ lọ́wọ́ gbà wọ́n tá a jọ tọ̀wọ́ rìn lọ́jọ́ ti tòní Julius Wambi ń Wambi ọ̀gájọ́ Wambi ń bí sẹ̀sẹ̀dé wà ń bí kẹ́hìndé tó ń bá mi jó lórúkọ òun náà wà dàdí yóò ló dilé mú lọ́hùn adúpẹ́ ẹ̀yin facebook ẹ ṣé gan o ẹ ṣé o ibi tá a fẹ́ kó dé ẹ jẹ́ kó dé bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o ẹ ṣé o ẹ wò ẹ youtube ẹ̀yin náà kí yín o ẹ̀yin google adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan o dàbọ̀.